لا تبطلوا أعمالكم بسوء النية وعدم الإخلاص بسوء النية وعدم الإخلاص وكم من تبيع أعمالهم ويحسبون أنهم يحسنون صنعا عباد الله كفاكم موعظة ورابعة حديث أبي هريرة رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن أول الناس يقضى يوم القيامة عليه رجل استشهد فأتي به فعرفه نعمه فعرفها قال فما عملت فيها قال قاتلت فيك أتستشهد قال كذبت ولكنك قاتلت لأن يقال جريء فقد فيه ثم أمر به فصحب على وجهه حتى ألقي في النار ورجل تعلم العلم وعلمه وقرأ القرآن وأتي به فعرفه نعمه فعرفها قال فما عملت فيها قال تعلمت العلم وعلمته وقرأت القرآن قال كذبت ولكنك تعلمت العلم ليقال عالم وقرأت القرآن وليقال هو قائل فقد قيل ثم أمر به فصيب على وجهه حتى ألقي في النار ورجل وسع الله عليه وعطاء من أصناف المال كله فأتي به فعرفه نعمه فعرفها قال فما عملت فيها قال ما تركت من سبيل تحب أن ينفق فيها إلا أنفقت فيها لك قال كذبت ولكنك فعلت ليقال هو جواد فقد قيل ثم أمر به فصيل على وجهه ثم ألقي في النار عباد الله ولقد كان أبو هريرة رضي الله عنه راوي هذا الحديث كلما أراد التحديث بهذا الحديث يغشى عليه من هوله فما لكم لا تتعدون وما لكم لا ترتجفون بسماعكم هذا الحديث ولا تنفطرون عباد الله أيها العلماء أيها العلماء الأمة يا علماء الأمة وقراءها ويا أبناء هذا الأثرياء ويا مجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم عليكم أن تخلصوا أعمالكم كي لا تكونوا من أصحاب الجحيم عباد الله والإخلاص فوائد عظيمة في حياة الإنسان المسلم منها انقطاع الوساوس والبعد عن الرياء وزوال النعم وزوال الهم وكثرة الرزق وعن أنس بن مالك رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من كانت الآخرة همه جعل الله بناء في قلبي وجمع له شملا وأتته الدنيا وهي راغمة ومن كانت الدنيا همه جعل الله فقره بين عينيه وفرق عليه شملا ولم يأته من الدنيا إلا ما قدر له اللهم أجرنا من عذابك وعقابك واجعلنا من عبادك المخلصين والمخلصين adúpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́run atọrọ ìkẹ́ ọlọ́run àti gẹ́rẹ́ fún anábíwá muhammad sallallahu alayhi wa sallam lẹ́yìn lẹ́yìn ẹ̀rọsàn ọlọ́run ó dọ́wọ́ ẹni kọ̀ọ̀kan wá ẹ má ti ká fi àwọn ẹsẹ̀ olóore tá à ń ṣe yìí ẹ má jẹ́ àfi ṣòfò pẹ̀lú àníyàn tí ó dáa ẹ má jẹ́ kí á fi ọ̀pọ̀lọpọ̀ ìfararalẹ̀ wa yìí ẹ má jà fúrárì látara àníyàn tá fi ṣe mélòó mélòó ni àwọn ṣé olówóore tọmọnìyàn ṣe tí yóò sì léwájú ọlọ mélòó mélòó ni àwọn ṣé iṣẹ́ ribiribi tó lè gbá ẹni tó bá ṣiṣẹ́ wọn nínú òwòye iṣẹ́ àwọn èèyàn àìtí ìkú rẹ̀ gan láti máa sọ fọ́ọ̀mù àlùjẹ́ náà ṣùgbọ́n lọ́dọ̀ ọlọ́run iṣẹ́ yóò dá mọ́ kankan ẹ jẹ́ ká sọ́ra nípa àwọn nǹkan tá a máa sọ lórí àwọn iṣẹ́ olóore tá a ṣe ẹlòmíín bẹ jàmá bó bá ṣiṣẹ́ dáadáa kan fún ọ gbogbo ilé ayé ní bọ̀ ẹlòmíín bẹ tó bá rẹ̀ ọ lẹ́kún ní kọ̀rọ̀ yóò padà pa ọ lẹ́kún ní gbàgbà náà ẹni tó sunkún wá bọ́ tó ní kò sí tó wà sí àwọn òwòjẹ kò sì wọnú ilé òbu oúnjẹ fún nígbà tó tó wá dé ta ọwọ́ abẹ́rẹ́ sí ní sọ̀rọ̀ wípé ẹ̀sà jà máa ṣe dáńdórí tọ́lọ́ lánàá lágbájá ẹkún ló sọ lọ́dọ̀ ẹkún ló sọ lọ́dọ̀ ṣùgbọ́n bọ́lá ọ̀sẹ̀ dóhùn tóhùn wọn a máa ṣe dáadáa bó ṣe wọlé nu ó ń bu gaari fún kódà ń bẹ́ẹ̀ jòkó lágbájá dìde ó náà bá gaari àná sọ́dà lẹ́bà kò ní lè sọ̀rọ̀ ń gáadáa mú mú ń gọ́ lóko bẹ́ẹ̀ ni lè máa pé àwọn ń ṣe dáadáa subhanallah èyí tó ṣe yẹn ó ti bá ogún tẹ̀rẹ̀ jẹ níwájú ọlọ́ ẹ jẹ́ ká sọ́ra tíṣẹ̀ tó ọ̀nà bá rí wípé ọlọ́run ṣe rọrùn fún ọ láti máa ṣe dáadáa ibi tẹ́sù ó ti lọ sá pamọ́ dì ọ ibi àníyàn tẹ́sù bá rí wípé dáadáa ṣíṣe tójú ọ̀nà ọlọ́run ọlọ́run fi ràn ọlọ́run ṣùgbọ́n ibi tẹ́sù ó ti lọ dúró dì ọ ibi àníyàn tó fi ṣeun ibẹ̀ ló ti rọjò àwọn ọ̀rọ̀ tí ó máa jáde lẹ́nu rẹ ibẹ̀ ló ti rọjò àwọn olùbẹ̀rù ọlọ́run tí wọ́n bá ń ṣe nǹkan torí tọ́lọ́run bó bá kàrà kí wọ́n sọ ọ̀rọ̀ kan tí ó bá dáadáa yẹn jẹ́ wọ́n kàn ń tọ́ ọlọ́run fún wa máa wọn ní sọ̀rọ̀ ó dàkẹ́ lórí ọ̀rọ̀ ẹ̀yin arúsàn ọlọ́run ọ̀sẹ̀ nígbà tó pariwo ara rẹ sáyé lórí dáadáa tó ṣe káyé tó mọ̀ ọ̀sẹ̀ nìrè súnà tọ́lọ́run ní bọ́ ọ bá tilẹ̀kùn mọ́rí ní kọ̀kọ̀ tó o tún paná tó o tún daṣọ borí lẹ́ni tó ń ṣe dáadáa lọ mọ àwọn dájú pé ọlọ́run fi hàn gbogbo ayé fún ọ̀kan ìrìn náà kò ní ìkọ̀ ọ̀sẹ̀ sọ síta ọlọ́run fi hàn ayé ẹ̀mí rẹ̀ ni nínú nǹkan tó fojú hàn òun náà ni wípé bẹ́ẹ̀ yẹn bá jẹ́ ẹni tí í ṣe lọ́n ṣùgbọ́n tó bá jẹ́ ní gbangba yóò máa ṣe dáadáa ṣùgbọ́n ní kọ̀rọ̀ ẹlẹ́ṣẹ̀ olùyapa àṣẹ ọlọ́run tí ó bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ bó bá jáde sí gbangba pẹ̀lú àníyàn ẹni rí bó bá pàdé àwọn tó jólùbẹ̀rù ọlọ́run wọn ó kíyèsí lára rẹ̀ pé kì í ṣe yàn dáadáa kódà kó sọ wípé tẹ bá rí gbogbo àmì ẹni ọlọ́run báyìí yóò pè sára rẹ̀ ṣùgbọ́n ní kọ̀rọ̀ fi máa ń yapa ọlọ́run lójú rẹ̀ náà ni wọ́n ti rí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ báwọn sọ́lá sọ ẹnìkan ò ní máa yapa àṣẹ ọlọ́run ní kọ̀rọ̀ tó bá ti jáde sí gbangba lọ́dọ̀ àwọn tí wọ́n jẹ́ olùbẹ̀rù ọlọ́run wọn ò ti rí lójú rẹ̀ pẹ́lú ìṣẹ̀lẹ̀ wọn ò má kọ̀kọ́ o ṣùgbọ́n ilé ìnáwó ní ṣọ̀rọ̀ sọ́tìlẹ̀mọ́ wọn ò mà wọn ò ní dára dé kódà bó ti wulẹ̀ kó tan ayé jẹ tó àwọn ò mà pé kì í ṣẹlẹ̀ rẹ̀ ẹlòmíín sì ń bẹ èyàn lè má fojú náà èyàn lè má kàákún ẹni máa ń pàtàkì ẹ̀ wọn lọ́dọ̀ àwọn olùbẹ̀rù lọ tó bá ti rí nàbọ́ra ni wọ́n la rẹ̀ olùbẹ̀rù lọ́lẹ̀ hádà fi ránṣọ́ tó lè mọ̀ ẹ̀yẹ rúṣan ọlọ́run ẹjẹ́ kẹ́ni kọ̀ọ̀kan wọ́n tún àníyàn wa ṣe kò sẹ́dìgbà tó lórí rédíò pẹ́ni rè ní ọ́ ká tún mọ̀ lẹ́nu rẹ̀ bóyá bá jẹ́ ni rè ọlọ́run fi ọ̀hàn wọ ayé pẹ́ni rè ní ọ́ kódà kó fara pamọ́ jù bẹ́ẹ̀ lọ ọlọ́run fi ọ̀hàn ayé pẹ́ni dáadáa lọ abẹ́lẹ́ wọn bá ń tó bẹ̀rẹ̀ kó sì wọ alẹ́ náà rẹ̀ mélòó mélòó lẹni tó lérò kóun ní iṣẹ́ eré kan níwájú ọlọ́run tí ó sì wọ́n pé kò sí nǹkan kan tó kó bá wájú ọlọ́run látara àníyàn àti ìrọ̀ ọkàn tí ò dáa tó fi ń ṣiṣẹ́ náà ó ti tó níwá sí i hadisi afọ Abu Hurairah radiyallahu anhu tó gbà wá ó ní òjíṣẹ́ lá Muhammad sallallahu alayhi wa sallam òjíṣẹ́ ọlọ́run ní àwọn tọ́lọ́wọ́ kọ̀ọ̀kan dájọ́ wọn nígbà gbẹ̀dẹ̀ àlùkìyàmà nínú àwọn tọ́lọ́wọ́ kọ́ yanjú ọ̀rọ̀ tiwọn náà ìrìn èèyàn mẹ́ta kan ní. àkọ́kọ́ náà ẹ̀ òun náà lẹ́nu tó ṣe wípé iṣẹ́ tó ṣe iṣẹ́ tó lè gbìyànjú àlùjẹ́ náà ní iná ni ó sì wọ̀ kò sí tó fi wọlé ju àníyàn náà iṣẹ́ tó sì ṣe yìí gbìyànjú bá ṣe irú iṣẹ́ yìí ó tó káfí ló máa jẹ́ ìdí ìyẹn tó fi jẹ́ pé tiẹ̀ ni kó máa àìmọ̀ wọn ara ẹni ní kéèyàn máa sọ pé a sì gbọ́dọ̀ sọ́wọ́ wọn ná ẹjá máa tọrọ àwọn ènìyàn àfa àkájáde láyé èèyàn ńlá ni ẹnìkan wá ń ṣàdúrà fún pé àbẹ̀lọ́wọ́ gbogbo bí ó bá kù sí kọ́lọ̀ kó forí jì kọ́lọ̀ ọba kó bá forí jì àṣìṣe rẹ̀ àfa àkàmọ́ ẹ̀ kò tó mẹ́wọ́ ta ni ẹsẹ̀ wo lẹ́yìn tó ẹ̀ ẹ̀ máa sọ pé kọ́lọ̀ ní kẹ́ ìjà ìbáríkà ta ni ẹsẹ̀ wo làwọn yẹn tún ṣẹ̀ àwọn èèyàn máa ń kọjá ẹ̀ wọn ta lónítọ̀ ta lónítọ̀ tó pé tí òbúkátà ká tọrọ fún kọ́lọ́mọ̀ bá kó bá fún mi pé kọ́lọ́mọ̀ bá kó má wo ibi tó kù sí torí pé gbogbo wa náà la kù sí ibi tó pọ̀ ẹ̀yin arúsọ ọlọ́run arákùnrin yìí ó jagun sójú ọ̀nà ọlọ́run títí ó sì tán sójú ọ̀nà ọlọ́run anábìrin tó bá dọ́gbọ́jà kìí àná ọlọ́run ni fún wọn pè jáde pé lágbájá ọmọ lágbájá ìbẹ̀rẹ̀ táwọn ọlọ́run ṣe fún ọ ọ̀nà tó gbà jáde láyé ọ̀nà tó tán sí orí tó tán lé lórí ìbẹ̀rẹ̀ ọlọ́run tó gbà sí tó o mọ̀ bẹ́ẹ̀ yóò ní bẹ́ẹ̀ ọlọ́wọ́ wa nítọ̀ iye tó wá tán lé lórí òun iṣẹ́ òun náà lóòótọ́ iṣẹ́ tó lè gbé ìyàwó àìjẹ́ náà ṣùgbọ́n níyàwó ló fi ṣe yóò ní torí ṣe ọlọ́run ní ọlọ́pàá ose kayele kukikie pakika junior pakinyo ndodo rẹ ṣẹlẹ̀ kò ní lè sọ pé kò rí bẹ́ẹ̀ níwájú ọlọsùn àrà ṣùgbọ́n ọba ọba tó mọ̀ wá rẹ tó sì mà níyàwó ọlọ́wọ́ wa pàṣẹ pé kí wọ́n mú ká lọ sọ́nu náà wọ́n sì mú ọ lọ sọ́nu náà ẹ̀rọ ẹlẹ́ẹ̀kejì òun náà ni ẹni tó ní ìmọ̀ ó mọ ìmọ̀ ó tún fi mọ̀ àyà ó mọ alukur'an ó ké ó sì yé ó tún kọ́ gọ̀ọ̀rọ̀ àwọn èèyàn lọ́pọ̀ ẹ̀ ó sì kú lórí ẹ̀. jẹ̀mọ́ sẹ́ni wá wá gbà á kárí pẹ́ nìkan gbogbo ètò ìgbésí ayé ẹ̀ bó ṣe lò tó ó tún kọ́ yẹn ní Kùránì ó sì kú lórí ìgbà yẹn sẹ́ni wá wá gbà ká sọ pé nítorí owó wọ̀ náà ọmọ lè wọ̀ náà táni náà yóò bá dá táni náà tó fi ṣe nǹkan yẹn tí ò bá dá tí ì bá ti torí tọ́lọ́ ìdí ìtòbíjá kí wọ́n gba arákùnrin náà jáde lọ́wọ́ ọlọ́run ó fi hàn pé ah èyí tó èyí tá a ṣe fún ọ ní jẹ́bẹ̀rẹ̀ aláyè bó ṣe lù sẹ́yìn onímọ̀ ọmọ Quran ó sì fi kọ ayé òfin kọ àwọn yẹn ló fi ṣe yóò lè torí ti ọlọ́run náà ọlọ́run ní kàdá pa kí lè torí ṣe káyé kò ẹ̀ fún ní mímọ̀ ní ọ ṣe káyé lè mọ̀ pé ah, kò tún sí kódà ẹlòmí wọn máa sọ̀rọ̀ báyìí ẹnu pé ah, nílùú táwọn ayé àfẹnudàbà tó kọ́ńké lógún kò sí ẹ̀dá àdìkọ́ńké lọ́wọ́ ẹ̀ máa subhanallah ṣé ìmà ìmọ̀ orí báyẹn ọmọ nǹkan kan ó sì ní máa tó pọ̀ wọ́n pin káàkiri ni èyí tí wọ́n mọ̀ ẹlòmí ọmọ ìtẹ́lómi ìmọ̀ ìwọ́n náà mọ̀ eléyìí tí wọ́n ń sọ ẹnìkan ló sọ nílùú táwọn wáyé àfẹnudàbà kọ́ńké lógún ṣé gbogbo èèyàn ló mọ̀ yìí tí gbogbo ẹni tó wà nínú yẹn ló mọ̀ àwọn ọ̀rọ̀ yẹn tóbi pọ̀ ṣùgbọ́n tí òfin ṣèyàn lè mọ̀ náà ni pé afá mi ń mú gbó dáadáa èmi ń mú gbogbo tó tó wá gbá máìkì mú báyìí gbogbo tó bá ti pọ̀ sí lẹ́nu kò ní mọ̀ ọ̀rọ̀ yẹn tóbi kò jáde lẹ́nu mùsùlùmí à ń àwọn àtàtà ká bò ìgbéraga ló ń bẹ́ẹ̀ ó gbúdọ̀ sọ bẹ́ẹ̀ bó lówó gan ó wọ lóní anabi suleiman alayhi salatu wa salam bó ṣe tó nípò níjọ́ tí ọlágùn tó sọ wípé òun ó súnmọ́ obìnrin ọgọ́rùn-ún kílẹ̀ tó mọ́ kì í ìyàwó rẹ̀ ni àwọn ànájọ ọlọ́run tó sàtánà ní òtó dé kò sí gbèdéke ìyàwó tí wọ́n lè fẹ́ wọ́n lè fẹ́ ju mẹ́rin wọ́n lè fọ́gọ́rùn-ún suleiman ó ní ọlá tó bu lẹ́nìkan ló rẹ̀ ní ọ̀dọ̀ ọlọ́ ọwọ́ lóòrù kan òun ó sùn mọ́bìnrin ọgọ́rùn gbogbo wọn ó sì lóyún gbogbo wọn ó sì bímọ àwọn gbogbo àwọn ọmọkùnrin yẹn òun ó sì darí wọn sójú ọ̀nà ọlọ́ ẹ wà níyàn tó ní ẹ rí pàníyàn tó dáa ṣùgbọ́n ẹnu pé ìgbéraga ti wà nínú bó ṣe sọ̀rọ̀ kò fi tọ́lọ̀ kún gbogbo àwọn obìnrin yẹn pátá kò tó lóyún wọn ẹnìkan ṣoṣo ló lóyún ẹyọ kan tó gbà tó sì bímọ ààbò èèyàn ló bí èèyàn tí ò lè kó la ẹran ara lásán nìkan kò kọjọ yàn àdébùsùlẹ̀ mọ́ ìwọ alẹ́ ọlọ́run ara yẹn ti pé ìwọ náà sọ pé bọ́lá òun bá fẹ́ òròpó dá pé àbìyàn lóòótọ́ àníyàn rẹ̀ dá ṣùgbọ́n o gbúdọ̀ sọ insha allah kò fẹ́ olùdarí anájọ ọlọ́run yẹn jẹ̀mọ́ ọlọ́run pàkíyèsí ẹ̀ pé kọ́ mọ́ sókè ni wọ́n wá jẹ́lẹ̀ kọ́mọ sọ pé ní gbogbo olú yìí àtẹ̀dẹ́bà tó kọ́lé kọ́lọ́kọ́ kí ló ń gan mà ọ̀kúlù mọ́ iye dá ìfìlẹ̀ ìlú màrífátà àròftà ṣéyàn òkè bẹ̀tẹ̀ nǹkan àṣà. ẹ̀yẹ́ rúṣan ọlọ́run ẹ jẹ́ ká jìnnà sí gbéraga ẹ ká jìnnà sí mọ́tòmọ́tò ẹ ká jìnnà sí èmi ni èmi ni ọlọ́run pé bẹ́ẹ̀ ni ẹgbẹ́gbẹ̀rún ẹlòmíì ń bẹ tó dájú ọlọ́run. gbogbo nǹkan àsìkò sí ni kóníkàlùkù ṣe pẹ̀lẹ́ pẹ̀lú èyíkéyìí nínú ààyè tọ́lọ́mà tó wá sí ẹni tí ò nílé lè ó lè kó ní tó sì nílé padà dé tí ò ní tí ò ní kódà àwọn èèyàn ò ní fẹ́ gbóhùn kó rí ó nírí ẹ̀ nírí àníyàn káyé lè pò kìkí ẹ pé ká lè mọ̀ ọ́ lóní mímọ̀ ká lè mọ̀ ọ́ nígbà ká lè mọ̀ ọ́ láwo ó lò fi ṣe kò sáfà tó gbà ń bí ilé ìdùnnú náà ọlọ́run ní ìmọ̀lẹ́kọ́ yẹ mú ẹ sọ́nu náà subhanallah ìdí nìyẹn tó fi jẹ́ pé kéèyàn ó ṣe pẹ̀lẹ́ kéèyàn máa sọ bọ́lọ̀ pé bọ́lọ̀ bá jẹ̀ bẹ́ẹ̀ jẹ́ oníyẹ̀ ọlọ́gbọ́n ọlọ́ à ah, mọ́jẹ̀ mi mọ̀kànlá bẹ́ẹ̀ láńké wò kí lọ́kọ́ lọ́n pẹ̀lú ọba àpáti tàà olàfẹ́wò gbogbo ẹnikẹ́ni tó bá lọ wá mẹ́sì tó lọ kéwò kó tún àníyàn ṣe èyíkéyìí nínú òbí tẹ́ bá taari ọmọ yín síbi ẹ̀kọ́ ẹ̀sìn kọlọ kẹ́kọ̀ọ́ ẹ̀sìn ẹ tún àníyàn ṣe lélẹ̀ lórí ọmọ ẹ má dà níyàn tayé lélẹ̀ ẹ dà níyàn bó lè ṣe wúlò tọlọ gbogbo ẹnikẹ́ni tó bá sì dà níyàn tọlọ́hún ọlọ́run wa máa ń sàn yàn ju tó fẹ́ dà níta yóò gbà lọ ẹlẹ́ẹ̀kẹta òun lẹni tọ́lọ́ ń fún ní àrísìkí ọ̀nà kò sí ojúmọ̀ náà ṣe olóore kan tó bá gbọ́ ló náwó síbẹ̀ nígbàgbọ́dà kí á máa lọ́wọ́ bóbìnrin rẹ̀ gbogbo àwọn ìrìnà tá a ṣe fún ọ láyé àrísìkí tá a fún ọ̀rọ̀ tá a fún ọ ìbò ló ṣe lò ó ẹgbẹ́ fún kálukú wọ́n lọ di ilé lọ́wọ́ kò síbẹ̀ra kan tá a ní àjẹjọ́ lẹ́rẹ́ lọ́wọ́dà torí pẹ́lú ní ìgbà àtìgbà tí wọ́n ti bí kò gbádùn rí tó jáde láyé nínú ẹ̀dọ́ ọlọ́ ẹ̀dìjọ wáyé náà kọjá wọ́n ti rí kájọ bí nípa kan gbà kaná òun ò gbádùn sí láyé ó ti fẹ́ẹ̀ ló ti seventy years láyé kò ní kàkán gbádùn sí láyé ìwọ́n tó wá gbádùn rẹ̀ yẹn àwọn àdùkú yàrá mi bí ọ́ kó o ṣe lò ọmọ tá a bí wọ́n bí wáyé torí pé kì í ṣe gbogbo ẹni tí wọ́n bí náà lọ́ aya tá a ní ilé tá a kọ́ ọkọ̀ tá a ń lò gbogbo tí ń jẹ́jẹ̀ rà pátá ìmọ̀ àrísìkí wọ́n bí wálé báwo la ṣe lò lóbi jẹ́ pé yẹn gbúdọ̀ wà nísàlẹ̀ ọkàn wa yóò mọ kọ́ṣọ̀n wa tíjọba nìyẹn bá fẹ́ gbé wa a mọ̀ kóra wa padà pẹ̀lú náà ń ṣe yìí báyìí ọlọ́run béèrè ọlọ́rọ̀ wọ́n bi léèrè báwo ló ṣe lò ó yóò nítorí tọ́lọ́ náà ló ń fi ṣe ọlọ́run ìrọ̀lùpa káyé lè pè ọ́ lólówó ó ní gbogbo tó ń sìn ó ṣe tòlù tọ́lọ̀ jẹ́mọ́ sí ìyọ́wà sọ pé lòun parọ́ ni ọba tó mọ̀ wá ọlọ́wọ́ ni ọyẹ ẹ lọ sọ́nù náà jẹ́mọ́ àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọ̀nyí ọlọ́wọ́ kọ́ yanjú ọ̀rọ̀ tiwọn náà kó tó máa yanjú ọ̀rọ̀ tó kù gbogbo iṣẹ́ tẹ́lẹ̀ kọ̀ọ̀kan wọ́n ṣe iṣẹ́ tó lè gbé yàn wá jẹ́ náà ṣùgbọ́n látara àníyàn tí wọ́n fi ṣe ọlọ́wọ́ sì nìkan lọ́sọ̀ wọn nìyà ọlọ́mọ sọ wọn bẹ́ẹ̀. àfọwọ́ Abu Hurairah radiyallahu anhu tó gba hadith yìí gbogbo ìgbà táwọn èèyàn bá ti ní kó wá ka hadith yìí fáwọn pé kí làwọn ẹbí sọ nípa àwọn èèyàn mẹ́ta yìí Abu Huraira wàá ṣàlàyé ẹ̀ fún wa bá a ṣe sọ yìí tábù rẹ̀ àti bá ti bọ́ síwájú tó bá ti mẹnu má hadith yẹn bí bá ti ń sọ ọ̀rọ̀ báyìí yọ kàtà fún yẹn yọ fẹ́ lò fún àsìkò pípẹ́ kó tó tají nígbà ọba tají wọn ní ṣé kò sí yóò ní kò sí ìgbà ẹrú hadith yìí máa ń bà wọn gbogbo wa tó ń bá ti fẹ́ sọ ìbẹ̀rù ọba àwọn ó sì dàpọ̀ torí pé yìí tá à ń ṣe yìí báyìí sáà mọ èwo la fẹ́ ibo la fẹ́ kànkùn sí lọ́wọ́dà kíá ṣùgbọ́n wà láǹtọ́ pé torí tọ́ lọ́nà tọ́gbọ́n bá nírọ́ la pa ìṣe torí tọ́wọ́n náà fi ṣe bí la fẹ́ sọ. ìmọ̀ tó ní torí torí tọ́lọ́ọ̀ni tọ́lọ́ọ̀ni àà irọ́ ni ìṣe torí tèmi ṣé ìyẹn sọ fọlọ́ ń parọ́ ni owó tá a ní tá a ná tá a gbé torí tọ́lọ́ nígbà owó tá a kíá tọ́lọ́ bá ní rọ́ọ̀lọ́ pa kí ṣe torí tèmi jọlọ́ kí yàrá lẹ́sàn jọlọ́ ìdí tó jẹ́ pé àfọwọ́ Abu Hurairah radiyallahu anhu tó bá ti ń ka àdìsí yìí ló dàkú torí pé ti ń balẹ̀ rò pé nínú àwọn sàábé tó gba àdìsí pọ̀ lọ́dọ̀ ànábì ló wà òun sì ń lò ó òun sàlàyé ẹ̀ fáwọn èèyàn ọ̀nà owó ní nǹkan yóò fi jẹ́ tọ́lọ́ jọmọ àwọn sàábé tọ́ba ànábì yorùbá ẹ wò bẹ̀rẹ̀ ọlọ́run lára wọn àwọn táwa wà ní sísọ tó pé àmúlùmálà náà ń gbogbo ẹ̀ àtúwọn fọwọ́ gbáyà àtúnṣe fáàrí àtúnṣe gbàràdà ó dọ́wọ́ ẹnì kọ̀ọ̀kan wa ẹ jẹ́ ká tún àníyàn wa ṣe gbogbo ẹnikẹ́ni tó bá tún àníyàn rẹ̀ ṣe lórí iṣẹ́ tó ń ṣe àǹfààní tó pọ̀ wà ń bẹ láyé àjọ bẹ̀rẹ̀ àkọ́kọ́ náà bí bá ṣe nǹkan torí tọ́lọ́run èṣù èyí lóyàn kò lè lọ bá yẹ kó torí tọ́lọ́ ló fi ṣe gbogbo tí ẹnìkan rí ó wí ìwò ní kàfún gbogbo tí ẹnìkan rí ó sọ ìwò ní kàfún ìtòtẹ̀yìn ẹ̀ jáde ó dùn ní ó kóró ní ọ̀fẹ́ mà nítorí pé kò sí ìtòrí gbogbo inú torí tọ́lọ́ ló fi ṣe ní wọn yẹ kọ́kẹ́ ìgbò balẹ̀ bákan náà kéèyàn máa ṣe nǹkan torí tọ́lọ́ a máa gbé èèyàn jìnnà sí àṣehàn ẹlòmíín bẹ tó bá ṣe nǹkan mẹ́ta lójú gbogbo ayé ó ti sọ gọ́ọ̀nù ní kọ̀ọ̀rọ̀ tẹ́kọ̀ọ́ mọ́ mẹ́ta tẹ́ ẹ rí yẹn bẹ́ẹ̀ ń pariwo ọlọ́lọ́mọ yìí ti di ní kọ̀ọ̀rọ̀ tẹ́kọ̀ọ́ pọ̀ í máa jẹ́ kí èyí ó jìnà sásìyàn àti àlẹ́àwọ̀ bákan náà gbogbo ẹnikẹ́ni tó bá máa ń ṣe nǹkan torí ìtọ́lọ́run ọlọ́run máa ń gbà ní àrísìkì rẹ̀ ọlọ́run máa ń fi àrísìkì rẹ̀ lójú tó bá jẹ́ pé gbogbo tí bá ń ṣe gbogbo tó bá dáwọ́lé torí ìtọ́lọ́run ọba ní fi máa ń ṣe é afáwọn anas ọmọ malik radiyallahu anhu oní òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam òjíṣẹ́ ọlọ́wọ́n bá ní ẹnikẹ́ni tó bá ṣe wípé gbogbo èròǹgbà rẹ̀ pátá lórí gbogbo tí bá ń ṣe bí ó ṣe rojú rẹ̀ ọlọ́run ló máa ń ṣe ẹni tó bá jẹ́ bẹ́ẹ̀ ànábì nírú ẹni bẹ́ẹ̀ ọlọ́run yóò fi ọrọ̀ rẹ̀ sínú gbàyà rẹ̀ gbogbo àlámọ̀rí rẹ̀ tó sì fọ́nká ọlọ́run ọba kò jọ sójú kan ìdààmú yóò kó nínú ìgbésí ayé kí ni túmọ̀ pé ọlọ́run ó fi ọrọ̀ rẹ̀ sígbà rẹ̀ ìtumọ̀ ẹ̀ ni pé yóò ní ọrọ̀ ọkàn ayọ̀ ọkàn ìtẹ́lọ́rùn ntọ́lọ́ máa ti gbogbo àwọn tí wọ́n bá láàrin pé táwọn ń ṣe àwọn sì ń torí tọ́lọ́ ni wọ́n máa ń lè tẹ́lọ́rùn èké ìtọ́lọ́run bá ṣe fún wọn ìtàn ọlọ́run nǹkan tí wọ́n ní tí ọ̀jọ̀ wọn lójú táwọn bá ní dákan ní ìdáníwá rẹ̀ wọ́n mọ̀ dúpẹ́ fọlọ́ wọ́n ní tẹ́lọ́rùn lérí ẹ̀ gbogbo ntọ́ ma nìyẹn sì máa lé kiri láyé tí wọ́n fi rí tọ́lọ́hún ṣe ibi táwọn bá jókòó sí ọlọ́wọ́ tó wà mọ́ nígbà wọn àwọn ò ní lé gbẹ̀tọ̀ yà fún wọn ibi tí wọ́n bá wà ìbẹ̀rẹ̀ ọlọ́wọ́ tó wà ṣe fún wọn. àdéhùn tá nẹ́bí sallallahu alaihi wasallam tó ṣe fún wa lé látara tó gbà látọ̀dọ̀ ọlọ́run. wọ́n ní ṣùgbọ́n gbogbo ẹnikẹ́ni tó wáyé pé ilé ayé òun náà ni gbogbo nǹkan tóun ń lé káàkiri èròǹgbà rẹ̀ ayé ni kì í dà níyàtọ̀ lọ́n kankan nínú ohun tó bá ń ṣe ẹlòmíì ìrún ti ń kí gan-an bẹ́ẹ̀ ṣe ń rí mọ́sáàsì ó fẹ́ gbà kù ti ṣáàmà lókà gọ́ọ̀mẹ̀ntì yóò àwọn àdó sábọ́ ẹ̀ torí pé dọ́jọ́ bá ti dé mọ́sáàsì pé tọ̀ ẹ̀yin ọmọ ìyá mi sẹ̀wọ̀n kí jọmọ ní ìrìnàjò mi sẹ̀wọ̀n kí nínú mọ̀tún kírun látara àdé eléyìí ẹ̀dìbò fún mi o tọ́ba ìdíjú pé ìbò tuntun kọjá ẹ̀ka tó lórí mọ́ ẹni tó torí ẹ̀ wá náà nìyẹn àwọn olóṣèlú wa ìlú ńláńlá làwọn máa kì bí kẹrin ìrùn jimá ìrùn ọdún ẹ mọ̀ wọ àwọn ìlú tọ́ba ti díjọ́ ọdún yídì iléyà àbí tùnú àwẹ̀ lẹ́ẹ̀kọ́ mọ̀ sí mùsùlùmí lẹ́nu mi àwọn akí àwọn ọ̀nàrẹ́bù wa kí wọ́n máa wulẹ̀ kí wọ́n máa wulẹ̀ bò ó tọ́ba akí wákàtí márùn ni wọ́n sá níbi tí ń gbé wọ́n sá ti ṣe wà ládùúgbò ẹ̀ ẹbí mọ́mọ́ àdúgbò rẹ̀ léèrè ṣé ń kírun ó ti á di pé àwọn tí ń kí wákàtí márùn gan wọn ráàyè lóko yídì ẹlí wọn sẹ́yìn nítorí àwọn ọ̀nàrẹ́bù ìdánwò lẹ́tọ̀ọ́ máa fi mùsùlùmí làwọn àwọn ni wọ́n dé náà bá sì dé mọ́sálásí náà lọ́nà tá àkọ́nà mi wọ́n gba máìkì lọ́wọ́ lèmọ́mù ọ̀lèmọ́mù ẹjọ́ kò ẹ̀yin ìjàmbá mùsùlùmí nínú sábàmọ̀lẹ́dì màgbélé yìí kírun à ń sáńsá sàlámàlé bó ni mùsùlùmí ẹ̀ ṣe lè sálámà wallahi ìtọ́gbà níbi sálámà lẹ́jùmá tọ́ba ti sálámà bẹ́ẹ̀ ni subhana ẹ̀yẹ kùsùn ọlọ́run ẹ̀jẹ̀ àlọ́tọ́ ni ọ̀rọ̀ sí kódà tó fi dórí ìrò wákàtí máa ń pẹ́ ẹlòmíì òkè ìdòrí ọlọ́run ìrún bẹ́ẹ̀ lómi wá jọ yídì kọ̀ wá dòrí tọ́lọ́run torí kó lè kàmpín tó dòrí ẹ̀wọ̀n ẹ̀jẹ̀ ká tó àníyàn wá ṣe àlẹ́bí ní gbogbo ẹni tó wáyé pé gbogbo iṣẹ́ ìjọsìn ti ń ṣe torí ayé òun ló fi ń ṣe é ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala yóò fi òṣì síwájú orí ẹ̀ báyìí bó ti wulẹ̀ polówó tó tẹ́ ẹ bá ti rí báyìí ẹ̀ ní fọkàn báyìí rárá àti ìdààmú ni sáá bí ṣe ń bọ́ nínú kan ló tó káwọ́ tó báyìí bàbá kò yí sí ẹ̀mí owó tó ní oṣù kúlẹ̀ ó ti ti lọ yáwó ó ti billions ó ti ti lọ yá ẹnìkan ló fẹ́ di gómìnà ìjọ kan àwọn àgbà gbogbo èlò ló ní lọ́wọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí òun sì ní bíi ten million náà yíyan lẹ pósítà oníkéde <laughs> pósítà lásán ten million ò tí ì lẹ kọ̀ọ̀lẹ́ pósítà bóòlù bóòlù ọ̀hún ti rẹ̀ ó ní property tó lọ́ta ó níbi tó ti yáwó ó lẹ tó máa lọ yá gbogbo ẹ̀ tó ń ṣe tó wọn bá wọlé ẹ ò wọlé náà nìyẹn nínú àlè náà ẹni tó lòun ní ten million yìí nàmà wọn ò lè pe wọn ò lè pe dé ìnáwó sójú ọ̀nà ọlọ́run ọba kó ìfẹ́ àfọlẹ́ ta wọn lẹ. ìdààmú ètàn nínú ọ̀rọ̀ wọn ilẹ̀ rẹ̀ wọ́n gbádùn ẹ súnmọ́ wọn ọkàn wọn ìbàdàn wọn èrò ọ̀run sùn torí pé nu wàhálà bá ṣe ń bọ́ nu wàhálà kan ló tún kara wọn bọ́ nù mí bá ṣe ń bọ́ nù kan ló tún kara bọ́ nù mí bá ṣe ń bọ́ nù mí kan tún kara nù wàhálà mi òsín ẹ bá ti wọ wájú orí wọn báyìí ànábì ní ẹ̀rí bẹ́ẹ̀. bákan náà wà farraqa alayhi shamla gbogbo ntí máa kójọ fún yàn tọkàn yẹn fi balẹ̀ ọlọ́run fà ká mọ́ wọn lọ́wọ́ ni ọ̀rọ̀ yìí wọn ní jọra wọn bá ṣe ń fà kan nǹkan máa ń já lábẹ́ bí wọ́n ṣe ń sunná yóò tún máa tú lẹ́yìn ìdààmú yàrá ní kúrò bẹ́ẹ̀ ẹ̀yin náà wọ ọ̀pọ̀lọpọ̀ wọn bẹ́ẹ̀ ló méje nínú owó tó bẹ́ẹ̀ bá oògùn lẹ́lòmíì ló ń gbéra wọ́n dọ́ọ̀gì ara rẹ̀ ìrúgbẹ́ lòmíì ò ní lè sọ̀rọ̀ ìṣẹ́jú mẹ́wàá ṣùgbọ́n yóò di lọ dọ́ọ̀gì ara rẹ̀ kò sálàáfíà yóò ti lọ mú nǹkan tó dà tó fi lè sọ̀rọ̀ bí wákàtí méjì nínú àrò kò sálàáfíà ẹ̀kún náà ọlọ́run sì ní sùfàànà ó lè sọ̀rọ̀ wákàtí márùn-ún nínú àrò àwọn tó máa ń sanrin yẹn ní nìbàdàn ẹni tó wá jẹ́ bí ẹni tó súnmọ́ bí píé rẹ̀ ìyẹn jẹ́ ọ̀rẹ́ tèmi mo wá lọ sálámà sí bí kí ìbùsẹ̀ dénú gbogbo bẹ́ẹ̀ dàrú inú ká lóko sọ̀rọ̀ sọ̀rọ̀ wájú sọ̀rọ̀ ẹ̀kí mo rí bí ó ṣẹlẹ̀ náà ẹ̀kí ìbùsẹ̀ dé ìmọ̀ náà ẹ̀yin òṣìṣẹ́ rẹ̀ náà ni mẹ́ẹ̀mà sáré àwọn sáré ní kúkúrú ìgbà tó wá wá ó wá ní sáwọn tó wò sí ọba àwọn kan lọ́ọ̀kan táwọn yẹn sùn nínú àwọn tó máa ń bá wọn dáhìn àwọn yẹn wá sùn bí ẹni tó jẹ́ bí rẹ̀ ń sẹ́ fẹ́ lọ jí àwọn ẹgbẹ́ dé olùkọ́ fún wọn lẹ̀ ọwọ́ àárín sùn máa bẹ̀ tá a fi dé ibi láwọn ẹni yọ̀ọ́ báyìí ń hanrun ni lọ́sàn-án kan ọwọ́ àwò fi di oníkàmá jọ oníkà wọn lẹ̀ oníkàmá wà yẹn ó lóun tó wú wọn mọ̀ lọ́gà yẹn ó lóun ń jó wọn àwọn ṣe fi lọ́nà o ó lóun ò lè rí oorun sùn báyìí ẹ̀yin olùsìn gbádùn bó ti tọ́nà ó ní ọ̀sán ni wọ́n sùn yìí ó ní wọ́n lo oògùn ni wọ́n lo oògùn lọ́sàn ni wọ́n sùn lọ́sàn báyìí táwọn ọ̀run báyìí ó ní lóògùn gan bó wọ́n lo oògùn ń wò ní sùn bó bá tún lo oògùn náà wákàtí méjì náà pẹ̀lú oògùn tó lò ní ẹ̀yà fún wọn lẹ́nu ẹni sùn sùn tàn ìwọ ní lọ́gbọ́lọ́wọ̀n lórí wọn látara àti eléyìí gbogbo ẹni tí bá ti ń ya ìdààmú èèfán ní ọ̀rọ̀ wọn pàápàá jùlọ ẹni tí ò bá ti máa ṣe nǹkan tí ń ṣe nítorí tọ́lọ̀ subhanahu wa ta'ala síbẹ̀síbẹ̀ àmẹ́bí ní bótulẹ̀ kéèyàn dààmú tó lórí ayé náà ìtọ́lọ̀ bá pè nípìn tiẹ̀ náà òní ò jẹ́ tiẹ̀ bẹ́ẹ̀ ọ̀dààmú jù bẹ́ẹ̀ lọ èyí tí ọba ti ní jẹ́ tiẹ̀ bó o dààmú jù bẹ́ẹ̀ lọ ọkàn ṣe wàhálà náà kò ní látara àdílé gbọ́dọ̀ wẹ̀ kọ̀ọ̀kan wa ẹ jẹ́ ká tún wà níyàwó àṣẹ gbogbo tá a bá ń ṣe ẹja sí lórí tọ́lọ̀ bá a bá ń ṣe lórí tọ́lọ̀ tá a wá ń rò pé àwọn èèyàn mọ̀ ní mọ̀ hmm, ìwọ sí lórí tọ́lọ̀ mọ̀ wá wo bọ́lá òun ṣe bọ́ ṣe kàn láyé ń bí ọ jẹ orí rẹ̀ tó bá yìí dọ́gbé la kì í àmà èyí ó sì torí àǹfààní rẹ̀ abẹ́lẹ́ wọn bá subhanahu wa ta'ala ọlọ́mọṣẹ́ àbàtọ́ àníyàn kọ̀ọ̀kan wá ṣe gbogbo bí tá kò sí ọlọ́mọkò tún wá ṣe ibadallah ẹ̀rú sàn ọlọ́run ó kúrò ẹjá máa rántí ọlọ́run gbogbo ọlọ́run máa rántí wa washkuru wala ni'amihi yazidkum ẹjẹ́ ká máa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run lórí àwọn àdàrà tó ń ṣe fún wa ọlọ́run máa ṣàlékún ẹ̀ wala dhikrullahi akbar ìrántí ọlọ́run ló tóbi jùlọ wallahu ya'lamu ma tasna'un ọlọ́run máa tà ń níṣẹ́ kó wílọ salatikum yarhamkumullah.